منا وسيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم يا أيها الناس أنه الرب الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منهما رجالا كثيرا ونساء واتقوا الذي تساءلون به والأرحام ما عليكم رقيبا الذين آمنوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم وأخرجناها رسولا ومن كان رسلا عظيما أما بعد فإن أخر الحديث كلام وأن الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل كلمة في أخرج جماعة محمد صلى الله عليه وسلم عليك الله سبحانه وتعالى وعن أبي الذي عبد الله عليه وسلم شلال قاتي أبي أقار روحي في أنت بداية الحديث ní ìtàlẹ̀ kókó tàbí tó sì ìtàlẹ̀ kókó ọjà kọ̀rọ̀ ìlọrin wá sí nàìjíríà. àkókò àwọn àkókò àwọn àkókò ayé ibi tá a ti kọ́ wa á fi wa káàbọ̀ sí orí ètò wa yìí lọ́jọ́ di ọ̀rọ̀ mẹ́rin lọ́dọ̀ láti wà. Akọ́ra ọ̀dọ́ gbọ́dọ̀ mú àtàlà àlékún ọ̀rọ̀ samu Àwọn ọmọ ọ̀gá menjadi walau kita dihargai emang sama mungkin baik saja kita boleh lakukan di lokal ini masih lagi masih dirawat terkait kalau nanti aku balik lo makan di terus kudu ya awal dan dulu kudu ya awal yang dulu awal karena dari aku di kami di nah bukan yang namanya

ọ̀pọ̀ àwọn àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbẹ́ náà. Ẹni àkọ́kọ́ ló mọ́ bá sọ̀rọ̀ àwọn ẹni ilé ìwọ̀nba àbúkọ̀ ọ̀gá àbúlá ìwọ̀ àbí àtàkùkò àbúkọ̀ ọ̀gá olóòpà á yọ̀rọ̀ ọ̀gá ìjọba àti àwọ̀fẹ́ ọ̀gá ìjọba àwọ̀fẹ́ wọn lórí dáadáa. Ló máa ń bá wo àpánáwa àtúntò tó bá wa sọ̀rọ̀ lórí òun náà ni tàbí òṣìṣẹ́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

واعتمد نفسه بحديث محمد صلى الله عليه وسلم وشر الامور مهداتها فان كل مهداه بدعه وكل بدعه ضلاله وكل ولايه في النار هذا هو الامر اثر الله صلى الله عليه وسلم ìpinnu wa ní ọdún méjì láti yára wa lọ́pọ̀ nípa òkè àwọn àkọlé rẹ̀ èyí tí ráàrùn àjíjì ترغب لله سبحانه وتعالى بقرآن من القرآن الكريم بتطوعه أعوذ بالله من الشيطان الرجيم وأتوكل بالله الله سبحانه وتعالى يا مالي يا أني أمة يا مالي أبو يا كل يوم وما كل ربي ìròyìn wọn àwọn ìgbà tó di orin náà ọ̀pá àti ìgbàlá orí ẹ̀ka fún ẹni náà ìgbàlá ọ̀pá ìgbàlá tó kù. Bákan náà, ọ̀yà kúrò lórí máa ń rògbò ẹ̀sìn náà wà ní ìgbà. Ìdí ìjọba yìí, ìgbìmọ̀ tó bẹ̀ yóò máa dá lórí pé tá a bá ti rí ayẹyẹ àfẹ́ láti ra wa yàtọ̀ ká dáadáa yẹn.

lórúkọ máa ń gbogbo ló máa fẹ́ àwọn ẹ̀sìn. الأمر بالمعروف والنهي عن المنكر المبارك كلمة عشان مطلوب معناه من المتابعة أو هو من سبحانه وتعالى يصبح الجاهل رجيم في أن تقع لم تعود بنا نعم بغير ثم تعالى قضي أجدنا وأجدنا تعالى وقضي فأجدنا الكبرى أعطى ربنا أجدنا وقضي أعطى ربنا فأجدنا ويقضى أعطى أعطى يقضى يقضى وما نقبل تشرفنا مع الشيعة الشيعة يوم التورية أي أو ينسى مقارنة الإمام لا يأخذ من الذين عملوا الذين عملوا الشيعة لا يأخذ من الشيعة eh شيء تابع لوجود الشيعة رأس الشيعة أو رأس الشيعة الشيعة الأربعين ẹ̀dá àwọn àwọn yẹn, ó lè kọ́ ara wa nínú ọjà wọ́n dúpọ̀ wọra wọn sí ilé wọ́n dúpọ̀ wọra wọn nínú àlù wọ́n dúpọ̀ wọra wọn ládùúgbò wọ́n lọ sí láti fi ọ̀pọ̀lọpọ̀ yẹn ìdàpọ̀ yẹn lóṣù ẹ̀ sí ti ìlú àwọn àjọ yẹn tí mo ti náà. wọ́n lọ sọ wọn tí wọ́n dúró tán àwọn ti ń sọ́nà ìlú tán àwọn ti ń fi ìlú tán lórí agbára yẹn ìlú ìfọ̀ àwọn yẹn yóò darí dára yìí ṣùgbọ́n àgbà ìlú àkàmọ́lẹ̀ bí àwùjọ yóò máa gbé àlàyé ẹnu àkàmọ́lẹ̀ nípa àwọn ẹ̀ka àwọn ẹ̀ka àwọn èyí. Lórí ìpàdé ìjọba wọ́n ti rí lórí ẹ̀rọ Thank you. إلى الله سبحانه وتعالى يمكن وصول صحيح الإخراجي وعملوا بنا وقعوا في قرن صحيح في باب دار الحديث وقديمه وقديم النفس ومدير النفس وعطاء العلم للعوام إلى الله سبحانه وتعالى الله سبحانه وتعالى الله سبحانه وتعالى ó fún wa ní lórí títí lórí ẹ̀sìn ọ̀rọ̀ lórí àgbáyé àwọn ilé nígbà tó wà ní ọ̀rọ̀ náà ló wọ́n dá àlẹ́ lọ àwọn àwòrán tí wọ́n wà wọ́n ti gbé wọn ò sí màá yóò dáhùn sí i wọ́n ti ọ̀rọ̀ wọn ti yé lójú wọn kọ́ fífi ọ̀rọ̀ náà. Àbẹ́yẹ lójú ní ọ̀rọ̀ láti láàrín wákàtí ìgbàlódé ìgbéyàwó ọ̀rọ̀ tó tẹ̀lé àrùn àrùn àrùn àrùn dipakai tim tentang itu. Ini menunjukkan Fatimah. Ini dari Semua Putra kedua, ini. mau dari orang Asia, Asia. Ali ini belum sudah dalam àkọ́kọ́ tí ẹnu kọ́ gbọ́ nínú tó dára lẹ́kọ̀ọ́ lọ́rọ̀ náà ní ìlànà tó àwọn tó ń fi ní ìjẹ lọ́nà àwọn ọ̀rẹ́ islam bọ̀ ní ìlànà ọ̀rẹ́ náà ọ̀rẹ́ náà lọ sí wọ́n wọn gba ọlọ́gbà tó yẹ kí wọ́n ń bì lọ. Nínú kò sí à sí à èyí àgbà wọn lò èyí sì lè Yorùbá àwọn olùfẹ́ Yorùbá máa lọ́wọ́ látara pé wọ́n máa fi gbẹ dáadáa. ẹni tí wọ́n sọ pé àbíyá ìdílé yìí. Òbí àgbà pẹ̀lú ẹ̀ ní ìdáwọ́ ní àìkú ọ̀rọ̀ sí ìyá. Ìgbàgbọ́ kò ní à lọ́dọ̀ àwọn ilé nínú ìdáná àrọ̀ ìyàtọ̀ àwọn ìdílé ọ̀dọ́

ربي عبيد الباع عمر مني وقل رجاء لن نريد لن شتى ولا تقول Ikan wanda ya kuma yi wa kuma da kafa a kan wanda wani da wanda ya yi wuri ta wanda ya yi da ya kan wuri ta. Yanzu haka yau da nígbà tó èyí tí ó jẹ fáwọn sí àmìkan èyí tí ó jẹ fún àwọn sí àmìkan gbogbo ẹni wá lọ lórí ìròyìn kan nígbà tá a dáko sí ìtẹ̀ náà nínú ẹni tìbí sọ́ọ́lá nígbà tá a dáko sí àwọn ìjọba kan àwọn ìjọ kan wọ́n ti máa ń lo ìjọba rárá ni wọ́n ti máa ń lo kó lọ àwọn náà ní kúránì yóò.

فيما عد عن ستة رياضا رياضا منها تمام منها أمام المفرد في سورة التوبة بالوالي أعوذ بالله من الشيطان الرجيم وإن لي في عهدهم لإبراهيم وإن لي في عهدهم لإبراهيم يجب أن تكون إن كان عوزتي لتعويه لإبراهيم

gbogbo wọn pátápátá ìjọ ọ̀sán gbogbo wọn ló àwọn ẹgbẹ́ ọ̀rọ̀. Gbogbo àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ pátápátá gbogbo wọn kò ní wá ló wá lọ máa bí wà kí sẹ́yìn ní sí láti ní ìdájọ́ ọ̀rọ̀ mi. Bí ìjọba ló ń ṣe lórí àyíkáyọ̀ náà nínú àwọn tí a ẹni tó dùn lójú wọn. Ẹ̀yọ́ sábà wà ló bá yẹ ọlọ́sọ̀ ọlọ́sọ̀ ní sí láti ní sí láti dání àìsí àdúrà. Ṣé bá yẹ هذا قول مالك الأعداء إلى الموت نجمع إبراهيم عليه السلام ومن هذا ما يجب أن تكون جرعة الوثني إذن إلى إذن وعلى الغني ورسوله جدي جرعة إذن قال ابن إيه إيه إيه آه، الإسلام إن علينا قراءة القرآن وقراءة التواتر إن سورة الأنعام إلى إذن في الفقيه إن الذين فرقوا دينهم وكانوا بدعا وكانوا بدعا بدعا àwọn tí àwọn ọmọkùnrin yẹn láwọn ọmọ ẹni tí ni àwọn akáwọn máa ń gbà àti wíwá ọmọ òṣìṣẹ́ dáadáa bẹ́ẹ̀ àìsàn àwọn ọmọ yìí ti ń bẹ́ẹ̀ ní àmì dáadáa wà nínú àwọn ìdílé ẹbí ní ọmọ ọkùnrin náà dáadáa náà àwọn ọmọ ẹni pé wọ́n ti tún nínú wọn ti àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn náà ló lè di àwọn ọ̀rọ̀ tó lè káwọn tó yàtọ̀ ẹgbẹ́ tó lè di di ìdáná gbígbé wá lọ́wọ́ wá wà lọ́wọ́ kẹ́nà táwọn ń ṣe lọ́wọ́ ní ọ̀rọ̀ òbílẹ̀ náà bẹ̀rẹ̀ wọn ló máa tẹ̀lé wà dáná sí àá wọ́n máa ti sí àwọn òbí sí àlágbájá sí àtàkùn sí àwọn òbí sí àwọn òbí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbé lẹ́yìn 祝今早和今早，祝下晚晚晚，祝家长和家长，祝今天雨天，晚自习，我们再来，再来好好练练练。祝下晚晚晚有，让老师，让老师批批批，批批呀，鼓励，鼓励，就比如说，我们安排，有读拼音，以及什么啊，一啊，一教，一啊，我们做动作，注意。 àbúrò táwọn máa ń rán sí òun náà ní táwọn tí wọ́n ń lò báwọn àjọ ọ̀gá tó bá òun di orúkọ ọ̀dọ́ ni wọ́n. ó sì di orúkọ ọ̀dọ́ ọ̀dọ́ kan ní ọ̀yà tó mú sílámù ní ìgbà àṣìyà àìlá kò sí iná pàlọ́ òkèta níbi àwọn àjọ yẹn náà. ọ̀dọ́ mi kò fà sí àrùn yẹn wọ́n mú sí àrùn náà. الذين يتولون عليها وعلى بيته الذين يتوالون علي رضي الله تعالى عنه وعلى بيته ثم يقول أمرنا وقلنا رجل أما أقيم أما أيضاً أمام عمر أمام كأيضاً كأيضاً كأيضاً ثم عمر صل وسلم على من رضي الله تعالى عنه من أعلم منه àwọn tí olólùfẹ́ rẹ̀ àwọn tí ọmọ lẹ́yìn rẹ̀ dídú àwọn tí ọmọ lẹ́yìn rẹ̀ tààrà àmì ìnáwó àti gbogbo àwọn tí wọ́n jáde tí wọ́n ti ọmọ àmì látara fáfínà tí fáfínà náà jẹ́ ọmọ obìnrin tí wọ́n máa ń tọ́kọ̀ ọmọ ẹ̀rọ ní àyè ìnáwó ìfọ̀kẹ́ni gbogbo ọjọ́ rárá àtàwọn ọmọ tó rárá wọ́n ti àwọn akẹ́kẹ́ àwọn ìdílé làwọn ti bẹ̀rẹ̀ àwọn gbogbo òṣèlú àwọn gangan làwọn bá ń jó àwọn làwọn ń jó láti alápàtẹ ẹwù ìdí jẹ ààrẹ àjẹmí wọn kọ bọ àwọn ìfẹlẹ àwọn kan fara wọn lọ bẹ́ẹ̀ wọn fara wọn sí náà wọn ti ní ìtura lè ń jó àwọn akọ́kọ́ pé àwọn ní aráàlú àwọn ní olóògbé aráàlú àjẹmí àwọn làwọn ń bẹ aráàlú àjẹmí wọn lórúkọ àwọn àlẹ́ sáà nìyẹn. في قوله وجد من القول إن أدوان كان صلى الله عليه وسلم يقول ولدنا على النبي صلى الله عليه وسلم يقول فيه ولكم فيها من يقصد من الوجود الأمر لا ظلم ولم يكن فيها ربعه ورام كنا ننظر فالأمر من فعله وجود معرفة وقوة في المسلمين هو الإمام من الضراء يوجد اليمين ويسمى معلوم بربان إلا أن تكفيه والحبيب إن كان أبو ذر زرع وكلا لا ثاني إن كان كان النبي صلى الله عليه وسلم لا ثاني وقال أنا ما بكين أحمد كذا وأنا رسول الله أصلا من هذا الرجل أرسل على الناس كلا يذكر الفرق الذي يرى وعلى كل أحد صلى الله عليه وسلم ìgbọ́n àwọn ẹ̀sìnkẹ̀ àwọn alẹ́ ẹ̀sìn tó kọ́ wọn lọ́wọ́ ní ìjọba yìí wọn lọ́wọ́ ẹ̀sìnkẹ̀ alẹ́ ẹ̀sìn tó kọ́ wọn lọ́wọ́ àlejò àlejò ẹ̀sìn ìwà ń lọ ẹnu ọlọ́dà nígbà àjọ ìsọ̀tún tó ń jẹ́ ìjẹ́ àjọ ìta wọ́n lọ́wọ́ tó ń jẹ́ ìjẹ́ àwọn tó ń jẹ àwọn tó ń dùn wọn ni yóò àjọ àṣàbí àwọn tó ń dùn wọn ni ẹ̀wọ̀n àwọn ìgbé ìgbé ìjọba sọ

olùwà tó fẹ́ ẹ̀rọ ní àwọn tó ń fi náà ọdún àwọn ọlọ́dún ń fi náà ọdún àwọn àtúnṣe náà ń gbé àtúnṣe àtẹ́bí ní ìwọ̀n ìlú yẹn àìsàn tó kà láti wọ́n ní bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọdún ẹ̀rọ tó ń tọ́ wọn bí yòó àfihàn láti àdéhà ń wọn fi ìlú bí ìrẹ̀ وكل جنة وعنا بليلة وعلينا بكل لا من لا لا فالظلم قالوا لا هم جنة جنة ọ̀làbà ìjọba pé ó tó wá fún ìgbàgbé afárá rẹ̀ yóò máa fọ ọmọ tó wá nínú ẹ̀yà ọmọ rẹ̀ máa ń rí ni o ọmọ rẹ̀ máa kọ bí yẹn tó wá nínú ẹ̀yà ọmọ rẹ̀ máa ń rí ni o ọmọ rẹ̀ máa kọ bí yẹn náà ìjọba máa ń pè é akọ yẹn ẹ máa ti jẹ ọmọ ọmọ ìlọ́dọ̀ máa ń rí wọ́n ti di àwọn àwọn tí ó ti pé wọ́n ti jẹ́ fún ìyá àwọn قال الله عليه وسلم ẹ̀wùn tó kọ́rọ̀ ló ń kẹ́ ọ̀nà sí abáyẹn. Wọ́n lò ń dáwó ẹ̀mà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọlọ́dọ̀ọ́mọ wa ọ̀rọ̀ ìgbàgbọ́ nítorí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àgbàdo wọn. Bí wọ́n á lọ sí ìdájọ́ sọ̀rọ̀ wọn àwọn ìrọ̀lẹ́lẹ̀ àwọn olùkọ́lá lẹ́ẹ̀mẹ́rin tàbá wá láwọn ìgbàgbé ṣe tí ò bá wá sí ọ̀sẹ̀ sí àdébì yìí náà sí àbí sáà ìgbàgbé ṣe táwọn ọ̀gá àà olùwọ́lá rẹ̀ yìí àà olùwọ́lá rẹ̀ yìí àà alákùnrin rẹ̀ yìí àà ẹ̀ka wọ́n da ní ọ̀rọ̀ tí wọ́n ti sọ̀rọ̀ náà ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ti fẹ́ òun yìí làwọn ń bẹ́ gbogbo ọlọ́dọ́dá nínú ẹ̀sọ̀ wà ní ìlà ọ̀gá àtúnwà bẹ́ nínú ẹ̀rí yẹn gbogbo wọn ti wá àtúnwà náà ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́lẹ̀ nígbà tí nínú àwọn àkókò nípa pé kí ẹ̀rọ ti ti bẹ̀ ẹ̀ lóko ẹ padà nínú ọmọ orí ẹ̀dá yìí olùwàlẹ̀ kọ̀ọ̀kan ẹ̀rọ لمن كان يذكر الله واليوم الآخر لمن كان يصحب من رسول الله عليه وسلم من الرجل يمكن أن يكون هو يقول الرجل أو أن الرجل هو الرجل في مكانه àwọn ọmọ èèyàn ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ àwọn ará rẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ àwọn ará rẹ̀ òun ti bẹ́ẹ̀ náà wọ́n máa ń tọ́jú àwọn ilẹ̀ áfíríkà tí wọ́n ń rí nǹkan yìí ibi nípa ẹrù yìí wọ́n lọ́nà ọ̀gbìn pé wọ́n lù káàkiri. Inú àwọn ọ̀dọ́ tó lọ sí ìgbàdíyà tọ́láńdé lágbo yìí tọ́láńdé láàbò yìí òní fún ìwọ́ta òní bọ́ta tọ́wọ́ lọ sí ilé sí àlọ́. Ọ̀gá ńlá fún ẹ̀rọ ní ọ̀dọ́ ìpínlẹ̀ olùpẹ́ ọ̀gbọ́n àdìsẹ́ ẹ̀rọ láti orí kọ́ọ̀tù sí ara ẹ̀rọ ìjọba Olùdarí ọ̀rọ̀ tó ń wá ọmọ ìrìnàjò máa ń dàbí ọmọ ẹ̀ tó wọ́n sí à èyí náà lọ́wọ́ ní òbí lọ́la ìlú àwọn ìlú lọ́la àti àmì èyí náà yóò máa sábà sí i. Orúkọ ọjọ́ àkùnjẹ tó kú lọ sí àti ìmọ̀pá wa àwọn àmọ́pá àwọn ìmọ̀lẹ́ pé àkókò yìí wa irú tẹ́lẹ̀ yìí irú. Ìgbà àwọn ọ̀dọ́ máa ń gbà nínú mi náà ọ̀yá bí ń gbé máa lọ sí ẹ̀rọ ọ̀rọ̀ máa ní ìjọba àwọn àgbàlá ti yí pé ohun tí ò bá sí láàrin ìjọba ẹgbẹ́ àdúgbò náà sọ̀rọ̀ wà lọ́rọ̀ tẹ́lẹ̀ ìgbọ̀rọ̀ kìkì nínú ìlú àwọn ọ̀dọ́ tó ti rà nù. Ìgbọ́n ti wá lórí ní àwọn tí wọ́n lò ní òkè ẹgbẹ́ ti di àdúgbò pé wọ́n wá lọ àdúgbò ìjà àdúgbò ìjọ ọ̀rìn. Nígbà tí ìyàwó àyàtọ̀ máa ń tọ́jú náà. Olúwo máa ń tí yóò tún máa ń lò wọ́n ní ìtẹ̀lẹ́

yang mungkin mungkin ada yang berkumpul orang kita ada ini orang orang ada yang orang kita orang orang tahu ada ini ah ini orang yang kita ada ini ah ini ada yang itu kita ada sallallahu alaihi wa alihi wa sallam laka ada abdi awake awake ane orang ada kemalu boleh jadi kerja boleh jadi orang ini orang kau ada ini berkumpul Jangan mengatakan ini orang tua àwọn tí a ti sọ lọ́wọ́ ọdún lọ ọdún lọ ọdún lọ ọdún lọ ọdún lọ ọdún lọ ọdún lọ ọdún irú ọ̀dà ọ̀dà ń sọ̀rọ̀ ilé ọdún lọ ọdún lọ nígbà yìí lábàrá kan ló ti lò wọn ti rọ ojú lẹ́sí lọ́wọ́ nínú gọ́ọ̀mù ìgbé èèyàn máa yẹ̀ ní àtẹ́sẹ̀ èèyàn máa yẹ̀ láti àti pa àbúrò ní àbáàdì àgbáyé àbáfúlàdé àbáhàmàlùkì àgbáyé àwòrán náà lọ́wọ́ pàpẹ́ látara tó ń wọlé ọ́gbọ́n ní ayọ̀wádùn nínú àwọn ìròyìn wọn ni nínú àwọn àtàwọn ìròyìn wọn wọn ti wà ní sí àmì tí ọlọ́sí ọ̀rọ̀ wà rẹ̀. látàkọ́ àwọn ọlọ́sí wọn bá àwọn àbùdàdà wọn ní ìlú àwọn ọ̀rẹ́ àdómi wọn kò sọ̀rọ̀ wọn lọ. àwọn tó ń lọ nínú àwọn aláǹfẹ́ àbá àwọn táwọn náà tún ní bí orí tẹ́lẹ̀ tí òjì ń wùdá nípa pé ẹ̀yẹ́ máa tó ẹ̀yẹ́ máa tó tó dára ẹ̀yẹ́ máa tó tó dára gbogbo ọmọ mi ni ọ ẹ má lè rí àyà kò bá ń náà lè ọkọ lọ́wọ́ ọmọ àlọ́ tẹ́lẹ̀. àwọn tí wọn máa ń tẹ̀lé ní tí wọn máa ń dáwọ́ yìí yọ ọ̀fẹ́ máa tí wọn ti máa ń gbé lórí níbi ní àwọn àtúntò tó bá wọn máa ń fi ọba tó bá wọn ní tẹ̀lé. ẹni bẹ́ẹ̀ ni wọ́n máa ń ta olórí yẹn tó wọ̀ tẹ̀lé ti má àbí wọn dà sí báyìí nígbà tó ń kí àlàfà nínú àwọn olórí yẹn ga àwọn tó wọ́n ta olórí. wọ́n tún lè ọ̀kan àwọn olórí wọ́n ká lójoojú ní ọ̀rọ̀ ọ̀rọ̀ gbádùn ìwọ́n ká ápùtù ní ọ̀rọ̀ akọ̀ọ̀kà sí ìròyìn àtàkàtì yẹn. inú kan wá lẹ́yìn ọ̀kan nínú méjì nípa nípa tí wọ́n yóò pa mẹ́rin tó wọ́n máa ń ti gbà mẹ́rin ìfẹ́ ọdún dàgbà àyíyá lórí ìròyìn ìròyìn alápapọ̀ lórí oníyẹra tó àwọn ìyẹn nínú àwọn àbá àwọn náà tó wọ́n ti lókùnkùn ní ìpamọ́ pọ̀. inú ń lò àwọn ọmọ yìí inú ẹ̀ ń di táwọn àgbà lórí ẹgbẹ́ tí a ń gbé táwọn àgbà lórí àkúrò lórí bí ìjọba ẹ̀yà tó ti wí nípa rẹ̀ sọ̀rọ̀ bá wọn àtẹ́lẹ̀ wọn bá ṣe nípa lórí nípa rẹ̀ wọn tún ta òyìn náà wọn yẹ wò ẹ̀ka ní ìjọba wọ̀ wọn máa ń gbé yòó wọn máa tún pa àwọn ẹ̀kọ́ tó ń bọ̀ lọ́yẹ̀ yìí ìdáhùn ìdáhùn àwọn kẹ̀kẹ́ ń bẹ tó dájú wípé ó máa ń pa wọ́n pọ̀ ọmọ iyọ̀ wọn fún wọn ní tó pa ogun wọn lápapọ̀ ṣùgbọ́n àwọn afọ àwọn ẹ̀jẹ̀ lábùgbé àwọn náà ní rọ́bìdọ̀ torí pé orí ẹni tó ní ká máa ń pè wọn ní máa ran ká máa ń gbọ́ àbúbákẹ́ yẹn ṣàgbé tí ni àwọn tó dájú wọn tí wọ́n láwọn orúkọ yẹn tọ́já sí gbogbo wọn léyìí tí ń jẹ́ àkíkọ̀tàn àwọn sí àná ni tọ́mọ́ sọ wípé àwọn kan nírò orí kan àwọn tí ò ní báyìí náà ń jẹ́ báyìí ẹ̀kàn tí àwọn ilé papọ̀ ní ẹlọ́mọ̀ yìí pé wọ́n ní general principle kan tọ́já sí gbogbo wọn ló kó papọ̀ tẹ́yẹ̀ kọ̀ọ̀kan bá ń yọ wọn àlè sórí ẹ̀ káwá wọn kò nínú àwòkọ̀ yẹn àwọn kan mi bẹ tán gbé wá lọ́wọ́ pilẹ̀ tán ń jẹ́ bí kama kan ní àwùlíyà àtìyà àtìkítù ni al-ashab tó yẹ báyìí nìsí àwọn orúkọ pé àwọn ni àwọn tó jású wípé wọ́n jẹ́ àtàbù àwọn olùfẹ́ àwọn olùtẹ̀lé táwọn nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì sallallahu alayhi wa alihi wa sallam àwọn tó jású àwọn jẹ́ ọ̀rẹ́ ààyè fún wa àwọn táwọn jẹ́ igbá táwọn jẹ́ gbogbo wa bá sásùn ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ nínú àwọn orúkọ yẹn náà ni àṣíyá àbí kíni o rọ́fídọ̀ bọ̀sìn àrùn wọn tó ma ń gbé káàkiri pàápàá jùlọ lọ́dọ̀ olówá ń bí bí òun náà ni pé hubbu ahlil bayt hubbu ahlil bayt hubbu ahlil bayt ẹjá nífẹ̀ẹ́ ara alẹ́ ànábì ẹ̀tìta ní ọgbọ́yìn òun ní mùsùlùmí tí ò ní sáré pé àwọn tó mẹ́

àwọn bẹ́ẹ̀ fọmọ rọ́pò tó wọn bá kọ́pítẹ́ẹ̀tì ń kọ́ tí dandan nìyẹn fi hàn rọ́pò ni ẹ wàá gbọ́mọ sílẹ̀ yẹn mọ̀ á já tọ́ yẹn ní fọ́nà kan jẹ ẹran lọ́ba wa ń bẹ̀ náà òun náà lọ́kàn Islam ò gbé wa bẹ́ẹ̀. tò ní kúkúrú nínú àwọn ọkọ̀ tí wọ́n máa o tí wọ́n máa ń dà wọ́n pé nìyẹn. kátó wá bọ́ síbi síbi òun ni wípé adìmọ́kíní jẹ́ ṣíà nínú èdè ní kúkúrú adẹ̀tìmọ̀ àwọn òun náà ń jẹ́ bẹ́ẹ̀ adẹ̀tìmọ̀ ṣe àrùn wọn ayélógún wọn tó wọn gbé káàkiri ìfẹ́ ilé ànábì ìfẹ́ ara ilé ànábì náà bá pariwo kò sí mùsùlùmí kan bẹ tí ò nífẹ̀ẹ́ ànábì kò sí mùsùlùmí tí ọ̀pọ̀lọpọ̀ máa nífẹ̀ẹ́ ànábì bọ̀tọ̀bá lọ nífẹ́ ànábì yẹn ó tún wá fún pé kí ni o tẹ́sẹ̀ ìyẹn ọlá tẹ̀lé ànábì àbí ó tẹ̀lé ànábì ibi títí wà nìyẹn everybody lè kílé fún ànábì olúwanukúlé in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukum Allah al-hubbu al-haqiqi fi ittiba'i an-nabi sallallahu alaihi wasallam ìfẹ́ pàápàá pẹ̀lú òtọ́ lónífẹ́ ànábì ìfẹ́ bí kọ́ máa tẹ̀lé àwọn olùdáfíìnù gbọ́lẹ̀ ní ọ̀ kílẹ̀ rẹ̀ òtùmọ́wá

bẹ́ẹ̀sí lẹ́ńṣẹ́un náà kẹ́nìkan wá dé lọ́sọ̀kẹ̀kọ́ wá ní lẹ́ńṣẹ́un rí bẹ́ẹ̀ adẹ́gbẹ̀kọ̀ òjé bẹ́ẹ̀ ẹwà gbẹ́nu ti bí ìbọn ẹ̀ẹ̀fẹ́ takò ẹ̀ẹ̀fẹ́ gojú bú àwọn ìyàrin ọmọ ádà fún fẹ́ àbá ìbẹ́ iná gbọ́n dábà ìbílẹ̀ ní òsìn lẹ́sìn ẹ̀sì dákẹ́ kílẹ̀wì ṣògbó ìtọ́jú rí nìyẹn a lè nífẹ̀ẹ́ yẹn níbi pé kó wá máa sọ òótọ́ di ṣéhù kìníkà ni ṣéhù mọ̀ṣáyíkù ni asàlàyíkù ni tọ́bá ti gbọ́ alhamdulillah tí ó bá gbọ́ àbúọ́ta asàlàyíkù àwọn ìyàgbé kò rí bẹ́ẹ̀ àáfà yí máa ń sọ ọ̀nà yàtọ̀ sí kò sí ìsàtọ́kọ̀ ìtọ́lọ̀wọ̀ bá sọ lélẹ̀ ṣe wọ́n rí ọ̀rọ̀ nípa pé káàmọ̀ nípa àwọn ẹ̀yẹn tá ń sàlàyé fọ́ra wà yìí tààbà débi ń fa pé àwọn pípò yìí nínú àwọn ìròrí wọn díẹ̀ tó já sí wípé àwọn tó gbọ́n màtà mọ́lẹ̀ sí torí pé àní sọ ń paná àyàn ká máa sọ̀tà àwọn èèyàn fún èèyàn nípa pé wọ́n ti fara lélẹ́yìí ká máa sọ pé orúkọ wo ni wọ́n ń jẹ́ ká máa sọ pé sáńtó lókọ̀ míì tí wọ́n ń jẹ́ ká máa sọ pé kí nìkan tí wọ́n gbé lọ́wọ́ kan tán fi ń jẹ́ bẹ́ẹ̀ kátà wàá bọ́ síbi ìtàn lásán ká wá ní ẹ̀kan sọ̀tàn wọn fún wa kí nìkan tí ẹ̀hẹ́ òun ní gbogbo àwọn bùkọ́tìmọ̀ yìí kó tó wá síbi àwọn màháwèrò yìí kó tó wá síbi nínú tó jẹ́ níhàrò topic gangan nínú àwọn principles wọn tó jẹ́ àgbákò principles wọn òun náà ní kí ni o òun náà ní ọ̀rọ̀ nípa alìmáàmà àwọn àfẹ́sìn ṣẹ́gun kátà wọ́n pè ní àwọn àfẹ́sìn pè ní kìláàfà àwọn ni yọ ìgbàlá wọn náà ti yàtọ̀ sáwọn èèyàn ọ̀rọ̀ wọn náà ma yàtọ̀ torí wọ́n ti dára wọn yàtọ̀ pé àwọn nífẹ̀ẹ́ ilé ànábì àwọn nífẹ̀ẹ́ ara ilé ànábì sọ́lọ́ sáwọn náà nífẹ̀ẹ́ ayé ànábì ni ẹ̀yìn jẹ́ dára yín automatically ìtẹ̀lá hàtàn ọmọ yàtọ̀ khilafa lama pé abubakar ní khalifa àwọn onílò khilafa imama làwọn màlù imama tó ibà ní ti bọ̀ khilafa náà nínú èdè tágbàlérò àmá ń táwọn àfẹ́sí gbàlérò pẹ̀lú khilafa ó fi àtọ̀ sí wọn látara àwọn ìtẹ̀lá hàtàn wọn tí wọ́n kọ oríṣiríṣi tẹ́lá bẹ̀bẹ̀bẹ̀ tí ó pọ̀ lórí àwọn nǹkan burúkú yìí nǹkan burúkú yìí ọ̀kan ló tẹ́lá àwọn kan tán pè ní biharu wọ́n pè ní biharu anwar bọ̀bíhárù dòlómáàtì ni wọ́n ní àwọn àwọn ibú àwọn odò odò mọ́lẹ̀ odò kúnkún wọ́n sì pè mọ́lẹ̀ fáwọn yìí tẹ́ bá rí síra yẹn volume yẹn kọ̀ọ̀kan ó lé ní ó lé ní one hundred volume lérí kínní ọ̀rọ̀ nípa ìmáàmà ìmáàmà ìmáàmà ìmáàmà tó jẹ́ pé tẹ́ bá ti wọlé tán wọ́n bá fi tàyàn pẹ̀lú owó tàyàn pẹ̀lú scholarship tàyàn pẹ̀lú oúnjẹ ebi ń pọ̀ ọ́dọ̀ ọmọ ìdọ́gbò owó lọ́jà ojú ọlọ́jà ọlọ́dọ̀ jíà òun wọ́n náà bá jẹ́ pé pé àárí ọ́ ní kí ní máa àwọn ọmọ ìyá kan ní ó ní àwọn ń lọ nìkan ní ìgbò lọ ń lọ oko owó fún àbí ó torí owó ọ̀nà fún ọ̀nà ọ̀run ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ ìfẹ̀mẹ̀ kan wa tí ẹ bá ti wọlé tán bí àwọn túbí náà ni tí bá ti wá wọlé tán wọ́n máa kó àwọn kìnìyàn jáde ẹ̀wọ́n àwọn túbí ẹni kí là ń ṣe ìlà ìlà ìlà náà ni ọwọ́n náà al-Qur'an olúwani fa'alam annahu la ilaha illa Allah ibi tàbí múnánù ilẹ̀ mú bẹ̀ẹ̀ dára yìí a mọ́ta ń ṣe ni àbí kí láńṣe istighfaru náà ni kí láńṣe àtàlátù náà láńṣe ìbọn ma sọ fáwọn èèyàn ta ní ẹ ẹlọ gbogbo àwọn tó ń jẹgbẹ́ káàkiri gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn àwọn ẹlẹ́gbẹ́ káàkiri èyí tó máa ń ṣe tàwọn lè sọ́kọ̀rọ̀ so àwọn èèyàn wọn sọ pé táwọn náà ṣe ní ẹ̀bọ̀tẹ́ bá wọnú wọn tán lẹ́mọ̀dí pé ó ṣe dẹ́rbíà ó ṣe dẹ́rbíà ó ṣe lẹ́wọ̀lẹ́ ń pè bẹ́ẹ̀ ó ṣe wà síífà ó ṣe láàzìmí àkíní láì láàrín aláǹṣe ẹ̀yìn àwọn kìnìkà ń bẹ táàtù máa ń ṣe náà táàtù fi dépò kìnìkà kìnìkà tó fi bọ́ débi pé rágolí tí lọ́wọ́ wájú rẹ̀ yìí wọ́n ṣèdánwò fún ọ pé kí ni fẹ́ síwájú yìí ọba ti ní rágolí tí ní kí ni ó tún kí lọ́kọ́ sí àbísílẹ́rì ah, ní àà ah, eléyìí yọ́pẹ́ nínú kíláàsì o kò ní promote ẹ̀wù ó dẹ̀ wà lọ́dọ̀ wọn wallahi hakikatan ìbẹ́dẹ̀ náà dípò láwọn tí ń bọ̀ wájú bí ojú ni àti hajj gbogbo àwọn nǹkan yìí wallahi tí a bá ń ka tí ń tó bá nímà ẹjá gbìyànjú sí mẹ́sìn gbádùn ẹ̀sìn tí ẹ̀ bá dẹ̀ tó wá nímọ̀ tí ma yàn òtútù gẹ̀gẹ̀ náà tó yẹ pé ní mọ̀lá aftar lọ́kà jáwọ́dé ìdájí ọ jáde gíní gánà ìsáàzẹ̀ lápẹ̀ ìdáwí iná lọ́pàá albarka ti ibùká ti wá sí ni káyà kápáwó wọ́n fàmà dankaru ni báwọn yẹn ti ní yẹ bá làwọn orí náà rí nínú fíkìrà wọn nípa ìmáàmà yẹn àwọn ní pé tápàdà sọ nínú náṣà wọ́n gbà ipé ìmáàmà yẹn pé kíyàn wá jẹ́ yànwìláyà pẹ̀lú wọ́n pè ń wìláyà gbà wọ́n pè ní ìmáàmà ń gbà mí gbà pé kíyàn jẹ́ olórí fún gbogbo mùsùlùmí kíyàn jẹ́ olórí fún gbogbo mùsùlùmí tí ó máa jẹ́ lídà àwọn ẹni tọ́nà ọba fún òun náà ní kí ni Ali òun náà ni Ali ibn Abi Talib tó já sí wípé wọ́n rí wípé ẹnì kankan kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ olórí àbẹ́ni tó bá tún jẹ́ ọmọ Ali bíi Hasan àti Hussein àti gbogbo àwọn àyíkmà wọn sí ọ̀rọ̀ ń tẹ́lòmí bá ń jẹ́ olórí mùsùlùmí tí ò kí ń ṣe àwọn dáadáa bọ̀ yìí ẹgbà wípé àwọn ẹ̀yìn ti gíní ohun èyí tó lórí dáadáa ọ̀nà bí wọ́n ti dájú ìjọba ń bólẹ̀ òun ọmọ wá káàkiri alùpùrù ti alálàfọ́gá mú ṣe dájú ẹwọ́ ti zàgbàtí àbúkílá ń pè mú ṣe ah, wọ́n gba ilé ìmọ́nú ẹ̀wọ̀n àmọ́ ẹ̀ débi àga wọn ẹ̀ kan paru ẹ̀ lùbà dírì ẹ̀ ń tasọ ńlẹ̀ ẹ̀ pàtà paru ẹ̀ ẹ̀ láwọn ẹ̀fẹ́ wọn yíò lẹ́tọ́ jẹ náà wá ẹ̀yìn ẹ̀ bá débi bí ẹ̀fẹ́ mi àga wọn ibẹ̀ lẹ́sìn máa fi bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní ìtorí pé síkìrà ni ẹ gbọ́dọ̀ rí ibẹ́ nìkẹta tọ́ nínú àwọn tán ti lọ àtàwọn tán ń bọ̀ nípa pé wọ́n máa jẹ́ olórí mùsùlùmí àtàwọn ilé ìtakò tọ́lọ̀wọ̀ bá ní kànábì gbé wà sallallahu alaihi wa sallam torí pé anábì sallallahu alaihi wa sallam ń ṣe àwọn akẹ́kẹ́ fún Abubakar Siddiq tó já sí wípé àwọn nǹkan yẹn láwọn sàábì padà rí wípé ẹni ìṣe kí ni o ẹni ìtọ́ sáfi ṣe kí ni o ábìṣe lórí ẹnu bí a kò lórí ẹ̀ ajẹ́kẹ́ ìtẹ́tẹ́ ń sọ yìí nìsí ó tako ijma'u al-umma ijma'u dẹ̀rẹ́ dalilu min al-adilla ṣe àmàlà nífẹ̀ẹ́ ànábì a tó máa takò ẹ̀rí tó wọ́n látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam ní fíkìrà kan nìyẹn tó já sí òun àtúnkẹ́ ẹni lọ́gbà tí wọ́n fi ń takò gbogbo mùsùlùmí nínú ọ̀dà ìmáàmà yẹn náà wìláyà yẹn náà wọ́n tún gbà wípé gbogbo ẹni tí ó bá wá jẹ́ olórí mùsùlùmí o ọgbọ̀dọ̀ jẹ́ ma'asum al-isma fi al-imama isma fi al-imama isma fi al-a'imma gbogbo ẹni bá jẹ́ olórí ọgbọ̀dọ̀ jẹ́ ma'asum kí náà ń pè ní ma'asum òun ní pé sí àti pé kò gbọ́dọ̀ jẹ́ kí ọmọ ṣe mistake ẹ̀dàkùn tó jẹ́ ànábì ọlọ́run ọba ní in tó dẹ̀ wà nù Islam tó wà nù súnà òun ní pé kò sí ẹ́sìmọ̀ fẹ́ni kankan tó ju àwọn ànábì ọlọ́run ọba lọ wallahu ya'simuka minan nas ànábì sallallahu alaihi wasallam òun ọlọ́run ọba fún ẹ́sìmọ̀ àti gbogbo àwọn ànábì ọlọ́run ẹ̀yin wá lẹ́ dé ẹ wá lẹ́ gbẹ́sìkẹ́dé ẹlẹ́ẹ̀nífẹ́ ànábì ẹ wá ń sọ gbogbo ayé pé gbogbo àwọn tó bá jẹ́ àwọn àyíma yìí àwọn tán ti wá ní àwọn tán bọ̀ ní ká máa rí wọn gẹ́gẹ́ bí pé ẹni tí ò ní sáàtìsẹ́ ni

mo dẹ́nà tó sọ bẹ́ẹ̀ rí pé mo bọ́ sọ ohun nílẹ̀ máa mọ́tọ̀ mùkádàmù bàbá yẹn wá wò pé àti wọ́ o àti mùkádàmù ẹ dára lé mi nìtọ́ bẹ́ẹ̀ torí pé ẹ́sùmà ní ọmọ òkè é kó o máa fọ àtọ̀ mùkádàmù òun ọ̀jẹ́ mò rí bí má nìyẹn tí kò wá jẹ́ mò rí dé àgbébọ̀ ojú ọwọ́ fún àwọn tọ́jú àwọn

tó bá ti ń sọ fún ọ nípa Hussein tó sọ fún ọ nípa Baqir tó sọ fún ọ nípa Ja'far tó sọ gbogbo ẹ̀ o gbọ́dọ̀ ní kọ́mẹ̀ntì kankan against wọn tó bá fi lè ní kọ́mẹ̀ntì kankan against wọn ó fi áà ah, eléyìí ẹ̀sẹ̀ sí àgbèdè eléyìí tẹ́tẹ̀ fẹ́ wọlé ni kò sí nǹkan tó wọlé ṣe nínú àwọn tí gbogbo mùsùlùmí agbọ́dọ̀ rí náà tù nínú kìtáàbù àbí nínú súnnà ẹ̀dàkùn wa ni nọ́sù wà fẹ́yìn gẹ́gẹ́ nínú kìtáàbù àti súnnà nọ́sù tí ó sí nípa pé ọlọ́run ó sọ báyìí àti ká náàbí sọ báyìí pé tí bá ti kúta o ẹni báyìí nípa máa rólé dè mí gẹ́gẹ́ bí tí wọ́n ń gbé kàkiri pé Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu òun ni ànábì lẹ́nu wa òun lànábì nípa máa jẹ́ khalifa tí wọ́n á ẹjá kẹ̀mọ́ lọ́wọ́ ni ẹ̀dàkùn bo nọ́sù wà

àwọn amú gẹ́gẹ́ bí jàmbá àwọn alùmọ́ alì nìkan inú rẹ̀ òun wà níbi sallallahu alaihi wa sallam tó sọ pé kí ni o tó sọ pé la'utiyanna ar-ra'yata rajulan yuhibbu Allaha wa rasulahu wa yuhibbuhu Allahu wa rasuluhu anábì nínú ogun ní tó bá ti ó nífẹ̀ẹ́ ọlọ́run gan ó sì òjíṣẹ́ rẹ̀ ọlọ́run náà rẹ̀ òjíṣẹ́ ọlọ́run náà sì gíní o nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ìbáwọn fẹ́ sáré wà yẹn àbẹ́mi ni àbíwọ Umaru àwọn ìtútù sunna àwọn wà lò láti láti fi wọn àwọn wọn lú ọ̀rọ̀ yẹn wọ́n ní pàtàkì dé báyìí dé ìtẹ́tẹ̀ ti bó ti lójú báyìí ti sọ pé ah àlè bó ti ṣe kọ́sọ́ tó ṣe bẹ́ẹ̀ báyìí dé ojú àlè ó là ní bó ti là báyìí dé ó gbé kéde ó gbé àti àyẹ̀ fún ni láwọn fẹ́ gbàbẹ̀ wọlé pé ìta nẹ́bí ń ṣe òun wọ́n indirectly pé òun náà jẹ́ khalifa náà dákun ṣe náà sùn lélẹ̀ ṣe náà sùn lélẹ̀ pé ní ti kú sáà o àlímú gbé àti ogun fún ọwá jẹ́ àti àlòwúmà pé báyìí nìsín ọwá pọ̀ bẹ́ẹ̀ tọ́já sí wípé ẹ̀rí pé nǹkan yìí kìí ṣe nǹkan tọ́já sí wípé àlí nìkan ló wà ó wà ní kìtàbù sọ́rí Bukhari ọwà ní Muslim lóòótọ́ àmọ́ irú ìròyìn yìí kò sí fún àlí nìkan kò dẹ̀ sí fún àwọn nìkan torí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ gbogbo ẹ tó bá jẹ́ mùsùlùmí òdodo tó ti fáyọ̀ ọlọ́wọ́n ọba gbogbo ẹni wá ní bọ́lọ́wọ́n ọba gbọ́ tó bọ́lọ́wọ́n gbọ́ tó ti fáyọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yìn òsì ní jẹ́ mùsùlùmí òdodo tó páyọ̀ ṣùgbọ́n bàtà àwọn fẹ́ lò fún bàtà àwọn fẹ́ lò fún báwọn ti gbàgbẹ̀ wọlé nìyẹn àti àwọn hadithi míì tọ́já sí àwọn olùmọ́sọ gẹ́gẹ́ bí mùsẹ́míyà nínú minhajus sunna àtàwọn tẹ́ra míì lọ tọ́já sí gbogbo àwọn kàfọ́ ìtàn yìí tẹ́ bá tẹ̀ wá tọ́dọ̀ àwọn ga ẹ́ẹ̀rì tí ń bẹ lọ́dọ̀ àwọn tí ò sí

àti mọ̀gáfàl jahil murakkab tó ibà ìníṣìn ó tí gbogbo àwọn abẹ́ẹ̀sìn tọ́bá ń sọ fún wa pé tàlẹni tí ń bẹ nínú okò tó jọ́kẹ́ ní àná pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam òun náà ni ma zannu ka bitnayn Allahu salisuhuma bọ̀kẹ́ni kan wá jáde kan wá ní kìíní Abubakiri ẹlọ tẹgọ́gù ẹlọ káàmà ibi àwọ̀bákì fìdíkì ni radiyallahu ta'ala anhu gbogbo àwọn sàábẹ̀ yìí lọ́dọ̀ ahlu sunna agbá gbogbo wọn gẹ́gẹ́ bí sàábẹ̀ ànábì la nufarriqu bainahum ààkì ń ṣe yàtọ̀ láàrin wa káwọn ni àwọ̀bákì rí tiwa alì ní tiwa kalla gbogbo wọn pátápátá sàábẹ̀ ànábì ni wa wà aqidatu ahli sunna wal jama'a òun náà ni ní ipò ẹni àkọ́kọ́ gbogbo wọn náà ni àwọ̀bákì tí ìjìmáwà àwọn àfá ẹ̀dùkù lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni Umar bẹ́ẹ̀ náà ni Uthman kọ́dà wọ́n bí Ali Ali gan tún wí lórí mímbàrí bi khayru umma ba'da nabiyyiha Abubakar Siddiq thumma gbogbo àwọn nǹkan yìí a láti gbọ́ yìí nípa pé kí a mọ̀ yìí pé àwọn ṣíyà àwọn náà ń hun àwọn nǹkan yìí fúnra wọn tó bá fi láwọn tara wọn wọ́n fẹ́ máa rò fáwọn máa tàwọn èèyàn ni tá a bá dé sínú tá a bá ń sọ̀rọ̀ tàn wa á rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí lóhun àfáwọn ni àfáwọn jẹ́ ni ọlọ́run lójú rẹ̀ àfáwọn bẹ̀rù ọlọ́run wípé àá kí wà yìí gan-an kí ní ìrìn táfà rẹ̀ rìn gan orin ẹni àwọn afáyín ráyítá tí wọ́n ráyítá ó wò ráyítá ó ní àwọn afáwà bẹ̀rù ọlọ́run tí wọ́n bẹ̀rù ọlọ́run lẹ́yìn kẹkà máa lẹ́ǹsọ́ bí ohun bí wọn lásán ẹgbúra bí wọn lásán gbogbo gbésí ayé tẹ̀ ń lò tó ti kọ́kọ́ ní kúkúrú nípa ọ̀rọ̀ ìmáàmà báwọn ṣe àṣẹ lọ nìyẹn tó jásí wípé àwọn nǹkan nínú àwọn àbúkárù wọn tí wọ́n ní tó jásí wípé wọ́n tàn káàkiri ayé nínú ẹ̀ òun náà ni albara'a òun náà ló wá bí tí wọ́n wá sọ́ra wọn jẹ́ tó jásí wípé yóò yọwọ́ yọsẹ̀ tó bá ní dápọ̀ àwọn sàhábẹ́ bí ọ̀rẹ́ ànábì sallallahu alaihi wasallam Abubakar tẹ́ẹ̀mà tẹ́bi lé wọn tẹ́ẹ̀mà tẹ́ làánà lé wọn gbogbo ọgbà ẹmọ wọn kí ah, kí làwọn olùkù yìí gbéǹgbà yín gan kí làwọn olùkù yìí gbéǹgbà yín gan tẹ́wálẹ̀ nífẹ̀ẹ́ ànábì ni ìyàwó ànábì rẹ̀ Àìṣà ẹ̀tún bá adéjì ọ̀dọ́ tiẹ̀ náà ẹ̀rí yìí gbé àwọn nǹkan yẹn ó takò Islam àwọn tọ́lọ́ sọ fún wa pé rọ́bì yàlláhu àìsàn dùn àìsàn àwọn tọ́lọ́ wọn bá ròyìn wọn fún wa dáadáa náà lùkùrán kẹrin ẹ̀yin wá dé ẹ̀sùn wọn mọ̀nàbìkì ẹ̀yin dé ẹ̀sùn tó tó sí wọn Abu Hurairah Muawiya wọn mọ̀ àfi táyín ṣùgbọ́n kò sí ìkàtà bẹ́ẹ̀ ṣe ọlọ́wọ́n bá alikẹ́ ọlọ́tún subhanahu wa ta'ala ó ti pọ̀ láyé tó ọlọ́run wọn máa gbé àwọn èèyàn dìde tó máa ti kí o tó máa ṣàlàyé ẹ̀ tí wọ́n máa sàlàyé ẹ̀ buhari wọ́n máa ṣèyàn lẹ́ni tí ó máa kọ kùmákà àbọ́lọ́wọ́n máa kọ kùmákà ìntóní ní sàkọ́fà ìmà tó ní ìmà gàrùbí nìkan ni ìmà tó jásí kò mú ọmọlọ́wọ́ bá nígbẹ̀ ọlá nìkan ni ẹ̀tọ́ wọ́n máa nípa ọlọ́wọ́ bá ó kéré ní ọ̀pọ̀ ní kọ̀wá gbọ̀rọ̀ dákẹ́ so wọ́n ní àwọn afárin yẹn tó pọ̀ gá tọ́já sí pé àwọn olùmọ̀ wọn máa tàmálẹ̀ sí nínú àwọn kẹta wọn ti kéde tí wọ́n ń pèpè sí ká máa ṣẹ́gbẹ̀ láwọn sàhábé ká máa rí gbogbo àwọn tó bá jẹ́ olórí gẹ́gẹ́ bí kéèké ṣe olórí tó tọ́ ká wá mú àwọn kan náà àwọn sàhábé ká wọn sàlẹ́sà ká máa àwọn àdáparọ́ ká máa so àwọn àkàrù tó jẹ́ àwọn ògbóǹtarìgì nínú àwọn àkàrù tó máa ń gbé káàkiri nìyẹn gbogbo tó máa gbé káàkiri tó máa ń kà káàkiri ṣùgbọ́n tó máa fi wọlé òun ni ìfẹ́ àwọn ará alẹ́ ànábì sallallahu alaihi wasallam ta ti fi magage musulmi pe daddare gbogbo wa ká nífẹ̀ẹ́ àwọn ará alẹ́ ànábì ẹni tó bá lóun nífẹ̀ẹ́ ànábì lè ṣe musulmi àwọn sálàfọ̀ àwọn shi'a ìgẹ́gẹ́ fúnra wọn

tó wá ń sọ́tà ara wọn báwọn ṣe bẹ̀rẹ̀ ń bẹ nínú àwọn tó wá sọ́tà bí ṣíà ṣe bẹ̀rẹ̀ àwọn sì ṣe ṣíà àwọn kan lọ sọ́ọ̀dì pé afẹ́ mọ̀ nípa ṣíà ṣé báyìí lẹ́sìn ṣe wá láwọn tí wọ́n jẹ́ ṣíà gangan tí wọ́n ń sọ́tà báwọn ṣe bẹ̀rẹ̀ yẹn ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ gan kò jọra wọn ṣùgbọ́n kò lásọ̀ gbogbo ọ̀rọ̀ wọn ní lọ bí oríṣi mẹ́ta tàbá wá sọ́dí àwọn ọ̀rọ̀ yẹn ẹ wá rí bí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ fúnra wọn bí kẹrí mi kẹrí pé irọ́ ni torí pé ṣíà àti gbogbo mídíà pátápátá àwọn àtàlíbù wọn system tó máa ń lò láti fi operate láti fi spread ìbàjẹ́ káàkiri òun náà ni wípé wọ́n lò system pé abẹ́dá ṣubúhà kalẹ̀ kí náà ń pè ní ṣubúhà òun ni máa yù ṣubíhù haq nǹkan yẹn jọ òótọ́ ẹ́ wọ́n wà ń lọ irọ́ máa láti fi present nǹkan fáwọn èèyàn ẹ wà ní pé ah òótọ́ lọ́gbẹ́ wáyìí ó dẹ̀ máa ń lágbá láti fi dáàmà àbẹ́tọ́ bá ní mímà tí a bá ní ẹ̀yùbá nábì sallallahu alaihi wasallam ẹwà àwọn jálàbí yẹn ẹwà àwọn oníyìn yẹn ṣẹ̀mọ̀pá nábì rẹ̀ ká nífẹ̀ẹ́ rẹ̀ káyùbá nábì sallallahu alaihi wasallam ká sallallahu alaihi wasallam àwọn yùbá náà yóò yóò bó akásọ́kọ́ sallallahu alaihi wasallam ṣàǹkún ìkọ́tọ̀ wà ní súnà ni sallu ala nábì àwọn alábà náà mandalaza sallallahu alaihi wasallam ṣẹ̀mọ̀ pé òótọ́ nìyẹn nígbà tí àwọn afẹ́ lọ mọ́rọ́ yẹwà ní ẹbá nífẹ̀ẹ́ nábì ẹnáwọ́ ń bọ̀ nìyẹn ìfẹ́ nábì tó jẹ́ òótọ́ yẹn

àwọn àlìjẹ́nà ẹ̀ dìde wọn ni àà ah, ah, táwọn yẹn ṣe wá tutù báyìí tí lọ bá dìde ní ìsìn onífẹ́ ànábì ni òun gan ní ń pa láti báyìí wọ́n máa tún ní ẹ̀tọ́ ọba kù tó bá tọ́ ọba bọ́ ẹ̀tọ́ àwọn yẹn tẹ́ ẹ̀tọ́ ọba bọ́ yẹn torí pé nífẹ́ ànábì ẹwà ìjẹba mú ìjẹba máa mẹ́ yọ jáde torí ànábì sallallahu alaihi wasallam àwọn ọba yọ jáde tọ́ tí lè ta gbé kalẹ̀ yìí lẹ́nu wa lọ́wọ́ ni àwọn gbé tẹ́lẹ̀ kalẹ̀ o wọ́n ẹmọ anábìtẹ nífẹ̀ẹ́ òun kẹ́ tó délé ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ẹ̀wùgbà hàbí ṣubha yóò wá mú ìrújú kan ẹmọ̀ kó tọ́ka ni yóò wá lọ máa kìí sì tí sọ̀rọ̀ dáma o tẹ́bá wá ń takọ́nà ṣíbítẹ́ anábì lá ní ṣíbítẹ́ anábì ló pé tí a máa nífẹ̀ẹ́ anábì kí a máa kí a ó gẹ́ kò ní mú irọ́ láti ṣe kíni o láti fi dá ìrújú kalẹ̀ fún irọ́ no sọ́mọ́ dákọ̀ ṣubha ṣubha ní pé máa yìí ṣubhi olhaq kì ní yẹn nínú gbogbo ọ̀nà táwọn bílẹ̀ àmà ń lò nìyẹn ààyìn ah, tẹ́ bá wà yìí òtìbọ́sì ah, ah, ẹbọ́kànbalẹ̀ ìkàbáyìí láti àjẹ́kànbáyìí kọ́dà ìntẹ́ tó wá lówó gan yóò tún tẹ̀lẹ̀ ìrọ́sìn so ṣúbà ìbẹ̀ẹ́nù kàtún wọn lò bákanáà tí wọ́n bá wá rí ṣúbà lò má tí wọ́n já wọ́n wá gbé ìgbà ọ̀nà pákíní o kọ́mọ̀ títà wíìlì àtàwílì fàáfin in tí àwọn àfẹ́ẹ̀sì òtú àwọn ti tù síbẹ̀ nínú kan sáńtí lẹ́ẹ̀kan yẹn nígbà tó wọ́n ní kí àlè ọgbà ara ọyà kọ́gbà sí a ó lè tó wá di pé ó jẹ khalifa tó bá yìí nìsín ìyẹn bẹ́ẹ̀ bákan náà tó wọ́n bá rí yẹn lò wọ́n tún bọ́ síbi kí ni o wọ́n ti tahrif ibi tọ́rọ bá wà wọ́n wá dẹ́rù wọ́n lọ gbé àwọn àgbékalẹ̀ ẹ̀rọ àdíìsì kalẹ̀ táà nábí ò sọ wọ́n lànábí sọ kan ṣàrí pé kí lábẹ́ fi gé ní máìndì ẹni táà ń bá sọ̀rọ̀ yìí wọ́n ṣe gbogbo wàhálà yẹn ṣùgbọ́n ní mímọ̀ ní tètè yé pé ẹwà níta ń wí ìyẹ́ bẹ̀rù ọlọ́run lẹ́yìn bá wá nífẹ̀ẹ́ ànábì náà kò ní ẹni ẹmọ tọ́ bá kò níbo lọ́wọ́ àánú súnà pé ẹmọ tọ́ bá kò agbọ́ pé kíyẹn nífẹ̀ẹ́ àwọn èèyàn tó wọ́n tó wá sọ yẹn kí nìyẹn wá hàn bẹ́ẹ̀ torí pé ṣíà ìhànà ọ̀dà gẹ́gẹ́ bí kíni o wọ́n dà gẹ́gẹ́ bí manba'ul kadhib manba'ul iftira'at hatta bí kalami àni nasha kọ́dà ọ̀rọ̀ tán sọpa nasha yẹn àwọn afáwọn ní mẹ́ta ló pé ní kúkúrú gbogbo àwọn mẹ́ta ń sọ yìí lápọ̀ọ́lẹ̀ o lọ́dọ̀ àwọn àgbà àwọn kóńgbà àwọn àfàlà ńlá wọn tó yẹ pé ẹmọ̀ gbọ́ pé àá ah, ah, ìkẹ́ iná ló ń bẹ lọ́jọ́ iná bẹ́ẹ̀ iná tó sọ̀rọ̀ nǹkan báyìí ṣé inú orí pẹ́rọ ni tó tún mọ́ tákúrá wọn àwọn kan wá ní pé

ẹ̀ ń bẹ àwọn anábì ọlọ́run sí máa bẹ kódà gan ọlọ́run ń pa àwọn anábì ọlọ́run ọba láti ẹ̀kan pé nígbà tí wọ́n dé gan ní tí mo fẹ́ kí ẹ máa pèpè sí òun ní kí o wìláyà alì aliwo aliwo aláyà ní Muhammad sallallahu alaihi wa sallam tí ó kò tí ẹ̀ sí láyéláyà anábì Adam kò sí láyéláyà anábì Nuh bó wọn ti máa tí anábì Nuh máa sọ fún àwọn àwọn àjọ rẹ̀ o wọn ti máa bèrè kú bá làákàyè mú pé ẹgbà fún àdí tó bá o òun ni olórí gbogbo ayé tọ́lọ́wọ́ bá ń wá o ṣẹ̀mọ̀ pé làákàyè kan tako tí wọ́n ní ọ̀dà àti gbà fún ọ̀nà òhù ní àgbà fún òun dà kọ́ ní ń bọ̀ nígbẹ̀yìn ẹ lọ gbogbo tíra ẹ lọ gbogbo tàn kò síbi tá ànábì ọlọ́run kan tó ti dùgbẹ́ sí pé àlímbọ̀ wa o ẹgbà fún àlìkà rẹ̀ kò sí. èyí tí wọ́n ń gbé wá ní ọ̀rọ̀ nípa tawhid èyí tí wọ́n ń gbé wá ní ọ̀rọ̀ nípa kíni o ọ̀rọ̀ nípa la ilaha illallah ní tí gbogbo ànábì ọlọ́run máa ń gbé wá nìyẹn ìrọ̀ wọn tún mẹ́yẹn gbogbo ẹ̀ tó máa ń gbé sí àti ń bẹ àwọn ànábì ọlọ́run kò sí máa bẹ ẹgbà pé ìtàn rọ ni ó wà ní àkọọ́lẹ̀ wọn o àyùgbà mi máa ka ní o torí wọn ti tún fún mi ní pẹ́tọ̀ ẹgbà àtùkánná bẹ̀rẹ̀ wọ́n ti tàlàyé lọ́wọ́ bẹ̀rẹ̀ látọ́mọ́ sọ̀rọ̀ ń pa yíò má ọ̀rọ̀ kẹ́ nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn míì sọ pé ìgbà tí ṣíà bẹ̀rẹ̀ ayé ànábì gẹ́gẹ́ ló ti bẹ̀rẹ̀ àwọn ọ̀gbàgbọ́ nípa kọ́

bí yẹn bá ń katira àbí tí yẹn bá ń gbọ́ lẹ́jọ́ yọ̀kẹ́ ní máa gbọ́ lára máa gbọ́ pé àwọn wí fún aná ni wọ́n kó kalẹ̀ àwọn náà sì wọ́n lé kalẹ̀ àwọn náà sì kó nígbà tí wọ́n kó kalẹ̀ tí wọ́n ní wọ́n náà rí àwọn tán ní ayé ànábì ló bẹ̀rẹ̀ wọ́n ní kílẹ̀ rí yín tẹ̀wé láyé ànábì ló bẹ̀rẹ̀ wọ́n ní pé Ali òun lọ́lọ́ pèrè kúwẹ́sẹ̀ lọ́wọ́ ànábì jọ kan sallallahu alaihi wasallam nígbà tí ń ka ulaika hum khayrul bariyah nínú suratul bayyinah ọwọ́ ní ànábì man hum khayrul bariyah àwọn àwọn ni khairul bariyya tọ́lọ́wọ́ bá ń wí nínú sura yìí tẹ́bálọ́wọ́ tafsiru Jami'ul Bayan ti Imam Tabari ọ̀rọ̀ yẹn wà ń bẹ̀ wọ́n ní Ànábì wa sọ wípé àwọn tí wọ́n jẹ́ khairul bariyya anta wa shi'atuk ìwọ abubakar ńkọ́ kìí ṣe kẹrù bàríyà umar ńkọ́ kìí ṣe kẹrù bàríyà àwọn àtàwọn ìṣẹ́ sí à ń kọ́ lọ́dọ̀ wọn wàláhì àkídà wọn nìyẹn bá a ṣe wáyé àyè ṣe kẹrù bàríyà àwọn tó jẹ́ kẹrù bàríyà wọ́n máa ríra gẹ́gẹ́ bí kẹrù bàríyà wàláhì àdáwò mẹ́lẹ̀ ayé àbíkọ́lọ́ kó ti wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó já síra dáadáa bó ṣe wá wá káàkiri yẹn ẹlẹ́gbẹ́ jẹgbẹ́ ilé ọmọ àríra ẹgbẹ́ òun ni kẹrù bàríyà tàbáwá sí wò mẹ́tọ̀ wà lórí ẹ̀gẹ́ àrí pé kí ni o ṣarù kí ni o ṣarù bàríyà gẹ̀níọ́ torí pé ṣarù bàríyà lànà bí sallallahu alaihi wasallam máa ṣe wùpé gbátánà fi lè sọ bẹ́ẹ̀ lójú ayé ànábì pé anta wa shi'atuka hum khairul bariya kí ló kù mọ́jà máa ṣí àkan ti bẹ̀rẹ̀ látàrí ànábì wọ́n ni ọgbọ́n gan ṣí abẹ́ látàrí àlẹ́gbàtọ́ ní khairul bariya àdífì yẹn gan fún ara rẹ̀ bó ti wà nù eh, àwọn àfáà sọ fún wa pé hadithi yẹn dọ̀ífù ni ṣarù dọ̀ífù mọ̀dúwà torípé kàzáàbù kan wà ń bẹ̀ abúlṣarúd tó ibà ní sin zayad òun tẹ kàzáàbù ni rọ́fìdí ni gbogbo tí àwọn àfáà sọ ń fa àwọn ìsinádì yẹn nípa pé kẹlẹ́jẹ́ kọ́mọ̀ ìpé gbogbo ọ̀rọ̀ àwọn hadith ah, ọmọ torí pé àná ti sọ pé anta wàṣẹ àtúkà khayrul bariyya sàwọn fàájì káwọn èyí pé ọ̀rọ̀ yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ ìgbà tí ó wá lẹ́sẹ̀ ńlẹ̀ yẹn nǹkan yẹn ìsàsìkò ànábì ló ti bẹ̀rẹ̀ wàbí táálí tí ó bá yẹ pàtàkì wà lábì lọ́wọ́ bẹ̀rẹ̀ sáàbí ọwà fọwọ́ sí kẹma sípè láwọ bákìrì sáàbí ni ó kàn yí kẹma sípè lọ́rọ̀mọ̀ yóò fọwọ́ sí rùn kẹbẹ̀ kò bá láká ìmú náà ní kúkúrú wọ́n rọ́bíṣà wọn tán sọ fún agbé àgbà lábì ló ti bẹ̀rẹ̀ àwọn mí lọ mú wọ́n sọ fún wa pé àzùkókí ni o wọ́n fi àtò ẹ̀lẹ́sàmà pẹ̀lú ti bẹ̀rẹ̀ ìyẹn dẹ̀ tẹ̀lẹ̀ bí ọdún 37 hijiri bọ̀ àwọn afọ́ sọ fún wa pé tó tẹ̀lẹ̀ ń bẹ̀yẹn náà lábùsù kẹlìmà ṣe àkán ń bẹ̀ lógáwí ni kì í ṣe ìsìláhín gbogbo tó wá lákọ̀dọ̀ wọn pátá tí wọ́n fi ń fún wa nípa pé origin ṣí àlélẹ́ yìí àrí wípé omi tí ò bá jẹ́ pé kájúbù ni tàhàrífù ni omi ó jẹ́ tàwíl tọ́já sí pé àdíjì ò lẹ́sẹ̀ ńlẹ̀ òun náà lọ sí kíni òun náà lọ sí wá láti fọ̀tílẹ́sì pé àwọn tí ń bẹ ti pẹ́ bọ́n táwọn òun náà lọ sí àwọn náà sọ pé

ìgbà tí tẹ̀yẹ́dẹ̀ ṣẹlẹ̀ àwọn mí sọ pé àlílọ ẹkọ́ jẹ́ ìrúkùn ló súnmọ́ ànábì nígbà tó ti wá ṣẹlẹ̀ gbàrà yẹn tó wájá sí pé lẹ́yìn fún ànábì gbàrà ní ṣe àbẹ̀rẹ̀ no wọ́n ní mùjárọ̀dù fi kíra nìyẹn ní ìtorí pé ara wọn míì náà nínú àwọn tájá wọn tàbí táwọn sọ pé sáàdù lọ́yẹ̀kọ́ jẹ́ torí pé ọyọ̀kọ́ ti pọ́sọ́dà wọn sọ́rọ̀ ní àwọn mẹ́sàn tí wọ́n pàpàpà láàrin ara wọn tẹ́nìkan máa ní àìlọ́yọ̀kó jẹ́ tẹ́nìkan ní sáàdì ní tẹ́nìkan ní ẹni báyìí lọ́yọ̀kó jẹ́ ṣe lè rí pé ìgbàta tó wá ní tààtùdìlà ọ̀rọ̀ yẹn ó ti wá sọ di hezbollah náà nìyẹn pẹ́tọ̀ no a lè máa ṣe mítìn láàrin ara wa láàsọ bí kílẹ̀ rí ti ṣe nǹkan tí wọ́n bá rí bí ọ̀bá wọlé yẹn ó ti wá sáré lẹ́lẹ́gbẹ̀ẹ́ náà nìyẹn kò ṣàrọ̀ ni àsìkò tó ṣẹlẹ̀ táwọn ẹni ẹ̀kẹ́jì wí tó jẹ́ tó akọrọwò ilà sọ̀wà tó súnmá òun náà ni àsìkò maktal Uthman àsìkò tí àwọn kan lọ ṣe púpà Uthman bin Affan radiyallahu ta'ala anhu nǹkan tó jẹ́ fitira tó jẹ́ ìròrí tó lágbára tó jẹ́ ìjọ torí tí wọ́n bá ń wá lẹ́yìn kọ̀ọ̀kan méjì méjì ẹ̀ lè tí kankan as nǹkan tó já sí kí ni o ẹ̀ẹ́kà bí nǹkan yìí ló sí kí ni o ló jẹ́ ìdáàtọ̀ pé òun gẹ́gẹ́ ní national rẹ̀ alima rí fìrí fìrí rẹ̀ o kọ́bùlà dáàlìkà àmọ́ ní tí ń jẹ́ sí àgẹ́gẹ́ wọ́n ní àti maktala khalifa ẹlẹ́kẹta lẹ́yìn umar àwọn tó ń ṣe gbogbo usman in tó ṣẹlẹ̀ láàrin ali muawiya nípa pé ẹjá di àwọn èèyàn tí wọ́n fa usman mani táwọn sí àwọn sọ di pé muawiya ń bá alifa fa pé òun lòun fẹ́ jẹ lérí táwọn mí náà ń gbé káàkiri pé ọ̀yẹ ti àtíyà ọ̀rọ̀ ni ìfẹ́ jẹ lérí mi jẹ lérí wa ti ṣẹ̀kú ma ń fa wàhálà gan pàápàá jùlọ tó bá jẹ́ pé èèyàn yìí àbí èèyàn wa nìkan yẹn bá ṣẹlẹ̀ sí náà wọ́n sọ wípé ókè o nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ pàtì náà àjò lórí àjò lórí lọ́kàn kan wọ́n sọ wípé nù ẹjẹ́ àṣẹ ìwádìí tó ṣẹlẹ̀ yìí náà torí pé tọ́já tó pé nǹkan yìí àbáṣe ìwádìí rẹ̀ àwọn èèyàn tó pọ̀ máa ní feelings bí àti pé lọ́wọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí odidi sàábí ànábì sallallahu alaihi wasallam àwọn nǹkan tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ yìí táwọn ṣẹlẹ̀ láàrin wọn bó ti ẹ̀já pé àwọn ìtàn wọn fi ń rinlẹ̀ fún wa pé lásìkò yẹn àwọn tí tó ti ń ni o tó ti ń gbé káàkiri lásìkò gẹ́gẹ́ fún ara rẹ̀ nínú àwọn afkari yẹn nínú àwọn afkari padà di principle tí wọ́n ń tẹ̀lé náà ni Islam tó wá ń wò yí pé bàtà jẹ́ Yẹhudi àwọn bá nẹ́bì Musa gbọ́ ìgbàtà nẹ́bì Musa kú àwọn wò pé Yusha'u ọmọ kí wọ́n nẹ́bì Musa ìgbàtí ò Musa má òun lọ́yẹ jẹ olórí ti wá kú jọba títà nẹ́bì má ìwọ́ àlì jẹ́ fámìlì rẹ̀ wọ́n dà tí wọ̀ tó kọ̀ tó bá kú tán wọ́n fẹ́ gba máa ní ànígbà wọ́n wà gbárùkù sí ọmọ yẹn wà lè má kọ́pítẹ́ǹtì kó má sí màálùmọ̀ yẹn lára rẹ̀ ẹgbàá jọ máa sọ̀sọ̀ kúsọ yọ máa wí ukú wí yọ máa dẹ̀sìrú ẹ máa pé áá kí wá ló tẹ́yìn ẹrú yẹn báyìí ní ìtorí pé fíkìrà yẹn fíkìrà pé ká máa jogun ìjó lórí sí ìsìláàmù rẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá lè ṣe nǹkan ẹni ẹjọ́ ẹdíkádó ṣe so àwọn sábà iye Abdullahi ibùn sábà yẹn ó gbẹrù nǹkan bẹ́ẹ̀ wọn ní ìsìláàmù tó já bí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú Abubakari ó bú Umar kó dàgbà tí àlè gbọ́ àlè sọ pé àgbà tó ń tọ́ bá bàyẹ̀ lọ mú kẹ pa ó padà yá àlè ní ẹ má pa má ẹ lè kó lù ó tún yá ó padà sọ pé òun ga ànábì ọlọ́run lòun àlè gẹ fún ara rẹ̀ ga àlè gan ọlọ́run láwọn afọ́bù ní àgbà o gbogbo ẹ̀yìn tí ẹjọ́ ọmọ lẹ́yìn àlè ẹ̀fọ́ kàbalẹ̀ fún àwọn bíbí náà máa ń lò ẹnìkan fún bíbí ní jọ́gọ́ nígbà kan nílùú wa bíbí lẹ́ni ẹ máa sin o olóhun padà bọ̀ tó ń bá kú tán àwọn fámìlì náà gbé ẹ̀rọ ẹ̀ ní fi òórùn pa wá ẹjẹ́ á sí tọ́bá ti kú ọjà àdíkò ònú sàárè ọba ti bí ọjà àdíkò ònú sàárè ó ti lẹ́kùnrin rẹ̀ kò sí wàhálà àgbọ́pọ̀ jìdì sí wa yàní àkìdàkùn rọ́jà àgbọ́pọ̀ jìdì sí gbogbo àwọn àkọ́ ìdìyẹn ó wọlé bẹ́ẹ̀ látara àwọn yahudi ayàdì yahudiya so ní kúkúrú a rí wípé àwọn táǹkì ní ṣe àyí a rí wípé wọ́n tàn láti ìgbà tí ìtànsọ fún wa gbé wọ́n jáde lásìkò àwáhẹ̀wò sàábìsà pè ní Osman lásìkò gbà rẹ̀ tí tó ìdàtò tó pa gbogbo àwọn àkàrù tí wọ́n dájọ́ tí wọ́n dájọ́ tí wọ́n dájọ́ gbogbo àyẹn tó já sí wọ́n padà wá di odidi tí wọ́n wá ń tẹ̀lé nípa pẹ́kẹ́ ni o wọ́n sọ di fíkàrà lálá tó jẹ́ òṣòlù madhab Shi'i tí gbogbo wọ́n tẹ̀lé àwọn nǹkan ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ bá ti sọ fúnra wa a lè ń kọ̀ fún wa lójú ayé rẹ̀ a lè ń gbógun fún wa lójú ayé rẹ̀ àmọ́ torí pé táwọn fẹ́ ṣe láti da ẹ̀sìn rú láti káwọn èèyàn mọ̀ yí pé nǹkan yìí tẹ̀ àwọn dà wo ni mo ọ̀dẹ̀ yìí ní ẹ̀yìn rẹ̀ tí wọ́n ti máa ń fún mi ní àsìkò tó kò ní dájú máa mẹ́nu ba àwọn tọ̀wá ìfún wọn tó jẹ́ àkùsáàmù wọn kí o lè bá parí ní tó jẹ́ al-unwan al-unsuri ní ṣe òun náà sókè insha Allah ta'ala ṣẹwàrà wọn sí àwọn ọdọkùn rárá wọn òkọ wọn rò wọn gan má ṣe jẹ́ sí àwọn náà wọ́n tún wá pín tí ó bá yìí nìsín wàkánú síyà tí àkẹ́lẹ̀ nípa wọ́n tún wá pé lórí ìrísí nítọ̀ wáyé àwọn náà wá sí kí ni òun ọ̀jọ́ra wọn lẹ́wọ́ àwọn tó fi ṣe pín yẹn ó ní kí ni wọ́n túnfí wọ́n ń sọ̀rí kọ̀wọ́ lọ́wà tìjàníyà ìwọ́gbọ́ kọ̀dìríyà ìwọ́gbọ́ ìkìlàsíyà kálukú wá sáà nílànà oríṣiríṣi gbogbo wọn máa kílò pé súnfí làwọn bí àwọn kí ni jàfàríyà táwọn náà jàfàríyà sọ jàfàríyà náà bẹ̀rẹ̀ sí à bóyá jàfàríyà sí à bóyá wọ́pọ̀ rẹ̀ láàrin ara wọn ni gbogbo àwọn kẹyìn tó wá ń ṣẹlẹ̀ láàrin wọn tẹ́tùn wá wípé ìyà tó ma fi ń jẹ wọ́n pọ̀ bàtà rí kí ní bóta gíní wọ́n ni ẹ̀wùgbé tí a bá lẹ́pọ̀ sínà má ẹni tí èso ń sínà olúwa ní ẹsẹ̀ kí ni ẹsẹ̀ ẹgbà fún kọ́tùkù nìyẹn ọlọ́wọ́n ń fi ìyà jẹ àwọn tí àkàlẹ̀ látàyé nípa pé ẹbá ṣe ra bílálà tí gbogbo ẹ̀ wọ́n wá pa látara bílálà tó ń ṣe ra wọn ẹni tó nínú àwọn tọ́nà tó fi ń jẹ wọ́n yà náà ní pé ìpínkùkù ń bẹ láàrin ara wọn táwọn náà sì kí ni ò tó ń ní fanfà ara wọn gan so yẹn bọ̀ ní kúkúrú òun náà ni wípé ìpín yẹn pọ̀ gan bọ̀ díẹ̀ tí màá mẹ́ńṣẹ̀ tí màá fi dákọ òun náà ni àwọn táwọn yẹn pọ̀ jù láyé nìsín àwọn náà ń pè ní àṣíyàtò ìmàmíyà àṣíyàtò alìmàmíyà wọ́n ni tí ṣíyìn ìmàmí àìkìtìnà àṣàríyà wọ́n pè wọ́n ní ṣíyìn ìbìnà àṣàríyà sọ pé àwọn ní belief nípa pé àwọn tí ó bá dúró láyé dájọ́ fi parẹ́ nínú àwọn ọmọ àwọn ọmọdé máa lé wọn gbọ́dọ̀ ju méjìlá lọ àwọn twelve náà ni àkídà wọn yẹn nìyẹn tẹ́sìn tí wọ́n ní ìtàn àṣàríyà nínú àwọn àyímà wọn wọ́n pè wọ́n ní àyímà wọ́n wá tó wọn lọ gbá ẹni tí ń jẹ́ múrtàdọ́ ẹni tí ń jẹ́ múrtàbá ẹni tí ń jẹ́ nàkéjì ẹni tí ìnà kíkọ́ nàkéjì àti tẹ̀kéjì tó yẹ báyìí rí sí wọ́n jà fúnra wọn lọ gbá tó já sí wọn káwọ́ wọn àkídà tí wọ́n nìyẹn ẹni tí ò bá ti gbà pé ẹni yẹn ẹ mẹ́gbà ní ẹgbẹ́ jẹ ìmáàmù mufasiru tó wà yẹn mufasiru lọ gbá mufasiru ẹlẹ́kẹ̀kàlá tí kan òsì sí kú wọ́n ìdílé ìbá kú mufasiru kejì rẹ̀ mufasiru kẹta rẹ̀ mufasiru kíkà tó pè gbogbo bá gbogbo àwọn àkàrò yẹn àkàrò ń ṣe àyà àwọn kan nìyẹn tó ń pè wọ́n ní àṣíyàtú alìmàmíyà bákan náà àwọn sí àkàn bẹ tí wọ́n pè wọ́n ní jàfàríyà jàfàríyà ní tẹ́ bí àyíwò ní jàfàrí ni àwọn kan wọ́n pè wọ́n ní zaidi àzaidiya wọ́n ń kíra wọn látara pé kí ni o ṣe rí bí gbogbo ìgbìyànjú ń tẹ̀lẹ̀ tó bá ti ń tẹ̀lera wọn bẹ́yẹn tó bá ti di bí ẹnìkan fẹ́ sọ pé ókè o lágbájá ọmọ lágbájá ta nífẹ̀ẹ́ wọ́n rí ẹ̀gbọ́n wọ́n rí àbúrò nínú àwọn àrọ́mọdọ́mọ àwọn àlì wọ́n wá lè nítọ̀ àbúrò lágbà fún ànígbàfẹ́gbà ẹ̀gbọ́n yóò tọ́ sí kìláfà wọ́n bá ṣe kí ni o wọ́n bá máa dàtẹ̀lé lẹ́yìn ìjọba tẹ̀lé láàrin ẹ̀gbọ́n tàbúrò àwọn tó jásí gbogbo wọn báyìí ọmọ lẹ́yìn kí ni o ìwọ la rí ní kàlífà bàbá rẹ̀ wọ́n máa tẹ̀lé ọ̀rá búrò yẹn kọ́dà wọ́n máa parú kọ́ máa sunkún wọ́n tó máa sọ̀rọ̀ sí ni ṣé kò jọ wọn bàbá wọn mọ́ ni ṣé mọ̀ bàbá wọn tẹ́ ni wọn wá ní tẹ̀lé wọn wá máa sọ tí ò ká ń pa rẹ̀ ó jọba ti tẹ̀ gbọ́n ọmọ máa lé bàbá rẹ̀ ní ẹ̀wọ̀ ibi tán ti ń fọ́ọ̀mù nìyẹn ẹni tí wọ́n jẹ́ zèdíyà ẹ padà rí pé látara zayd tí wọ́n ti rí pé zayd la sọpọ́ọ̀tì áfíkẹ́ jírẹ́lẹ̀ àsọpọ́ọ̀tì ẹni tí wọ́n jẹ́ jàfàríyà jáfàrò la sọpọ́ọ̀tì ẹgbọ́n rẹ̀ àsọpọ́ọ̀tì rẹ̀ tí àwọn afárá yẹn wá lágbára ṣùgbọ́n gbogbo wọn náà pátápátá wọ́n ní nǹkan tí ó pawọ́ pọ̀ tí wọ́n jẹ́ ṣé àlè lórí bó ti ẹ̀dá sí wípé wọ́n nìkan tí ó yọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́mà rí wípé àfikàrà ah, ìbẹ̀ lọ́gbà àwọn eléyìí àwọn eléyìí ò rí kọ́dà àwọn yọ̀dọ̀ pé à ah, àwọn tó akọ̀rọ̀ bí láàrín sunna nínú àwọn tí à àwọn tí à jẹ́jẹ́ ìdí àkọ́nà máa ń dákọ gbogbo yàní akọ̀rọ̀ bí àwọn ní kúkúrú gbogbo àwọn tí wọ́n jẹ́ ṣíyà tí a kẹ́kà mọ̀ nípa wọn sókí díẹ̀ nípa wọn lè léyìí tí a sì máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn ikọ̀ tí ó kù nínú àwọn mọ̀ṣáyé àbísọ̀fúnmọ̀lọ́hù wọ̀rọ̀ áhùn nípa pé ṣíyà yìí ti ń bẹ lásìkò Ali lámì lásìkò Usman nígbà tí ti ń parí lọ bẹ́ẹ̀ tí a ò sí ìfà àwọn ànábí ọlọ́run fi yẹn ṣí òfin wa náà lásìkò nígbà Muhammad sallallahu alaihi wasallam kò sì ti jẹ́ ṣíyà kò sí ní jẹ́ ṣíà àwọn olùmọ́sọ fún wa pé wọ́n fẹ́ lọ mọ́ká sọ pé ṣíà yẹn asulun ṣàràí torí pé àwọn afáàsọ fún wa pé asulun àjìnàbí ni àjìnàbí ló ṣe kí ni ó ayé nǹkan yẹn ṣe nǹkan ẹ̀sìn nǹkan tó jáde kó nú ẹ̀sìn ni nǹkan àwọn yahudi ni ní wọ́n ń dùn wọ́n nǹkan àjòjì ni wọ́n wá wò pé á ah, àwọn ẹni tí kọ́ síra parẹ̀ lọ gbá ọgbọ́n làwọn fẹ́ dábàá ìtàwọn fi lọ mẹ́sìn wọ́n máa lọ mú àwọn àdìsí oríṣiríṣi wa ìsìn àtò ànábì kan sọ bẹ́ẹ̀ wọ́n sàmú oríṣiríṣi nǹkan wa èyí tó dá wa lójú ni wípé àjìnàbí náà lè má ti wíhun kìí ṣe nǹkan aslon ṣàràyí kájọ́kọ́ dá wa lójú gbogbo tí a bá ti bá wa pàdé lọrin lẹ́kọ̀ọ́ níbàdà gbogbo lẹ́yìn ò bá káàkiri káàkiri ẹ̀jẹ̀ aṣọ́ra fún wa o ẹjá sọ́ra fún wọn o tó ń fi ní ọmọ sípì láwùbákiri ti dì í ẹ̀dá fún dáadáa ọ̀nà lè ní kẹ́nìkan ní wọ́n ti àníṣọ́ dáadáa wọn sí wọn ní dáadáa kẹ́kẹ́ ní wọ́n ti mọ̀ wá zánà wọn àbí nípa pé kí ni o dáadáa olùyẹ́fẹ́ ń jẹ́ mọ̀ sípì láwùbákiri ti dì ẹjẹ́ á sọ́ra fún wa o ẹ má torí ń tá jẹ ń tá mú ẹ má jẹ́ àkábà ìsìn wa jẹ́ o torí pé gbogbo angus mẹ́sàn wákà fi ń lù lọ́rin wá bí sọjá tí wọ́n lè ọ̀pẹ́rẹ́tì gan táwọn náà ṣe lẹ́kṣọ̀ wọ́n lórí rédíò wọ́n ń ṣorí tìrìtì nǹkan kan yìí tó kàn wá níbi àti gbogbo ibi tá a bá dúró bèrè súnà òun ká máa sọ wa lára èyàn ní tẹ̀lé wọn kóró jùlọ ọlọ́run bá lékè ọlá subhanahu wa ta'ala èyàn ní tẹ̀lé wọn kó jẹ́ mùsùlùmí òdodo lọ́dọ̀ ọlọ́run bá lékè ọlá subhanahu wa ta'ala aburú tí wọ́n ń gbé káàkiri nìyẹn tí ò bá yẹ iná sí ẹ máa gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù Muharram aṣọ dúdú ní wọ́n mọ̀ ọ̀fẹ́ àgìrì bí ẹni tọ́fọ̀ ọ̀tẹ̀ ṣe ẹ̀kọ́ ìpìtàrà Yorùbá náà ní opó ìgbẹ̀fẹ́ yàbẹ̀ làwọn Nàìjíríà aṣọ dúdú olóko wọn alágbájá ìyàwó rẹ̀ kú ni àmì ọkọ rẹ̀ kú ni yọmọ aṣọ dúdú káàkiri wọn ni àlẹ́sì lẹ́wọ̀ ni wọ́n sọ ọ̀pọ̀ wọ́n jẹ́ wọ́n káàkiri ẹ̀ islam ọ̀sọ́ fún akẹ́kẹ́ nìkan wá kú fún obìnrin kan kọ́lọ̀ mọ́ pọ̀kẹ́ nìkan kan wá wájá sí àwọn islam wá ọ̀ káàkiri èyí yóò sì túmọ̀ sí gbogbo ẹni wọn lójú káàkiri sí àní o ṣé bá wọn nìsín tọ́wà rí pé àbá àwọn ojú lẹ̀wọ̀ sẹ́yìn ṣe sí à kì í ṣe bẹ́ẹ̀ o ṣé bá yìí nìsín àwọn jẹ́ tọ́já sí pé jọ gbogbo jọ maharam yẹn ó ṣe máa sọ kán wọn fi àjẹra wọn wọn mọ̀ wọn ṣe dúdú ẹni tí ọba mọ̀ wọn tẹ́lẹ̀ irú ẹ̀sìn wọlé lẹ́yìn kí ẹni ká sọ́ra kọ́lọ̀ ọba àdíjọ́ lọ́sọ̀ tánà huwa ta'ala kó mọ́ta sọ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ kó mú wa dúró kọ́lọ̀ mọ́jẹ kí ẹsẹ̀ wa kọ́lọ̀ mọ́jẹ kó bàjẹ́ ibi tí a rí máa rí kí ẹ̀yọ́ mọ́ bí lọ́wọ́ ti kọ́ kọ́ kọ́ kọ́ pé à ẹ̀dọ́kọ̀ ọjọ́ ń lọ torí pé tọ́pìkì bẹ́ẹ̀ fún kalẹ̀ tọ́pìkì tó ń kẹnu gani tí yóò máa ṣe tí yóò máa dápọ̀ àwọn ọ̀rọ̀ jẹ́ tí yóò máa dápọ̀ àwọn bíbí ọ̀kan yíwá àwọn pàtẹ́ tí wọ́n fún yẹn pápá mọ́ra pẹ̀lú àzògí ní àlìyàn fẹ́ ṣe kọ́dọ̀ gbọ́ àwọn àmọ̀ṣẹ́ ayé ìgbẹ́jọ pẹ́lẹ̀ ìsájú sàrẹ̀ sí gbogbo ẹ̀rọ àyẹ́nìsì ọlọ́run jẹ fún ọlọ́run àmọ́ná a sì wọ́n bí ìdí sọ̀rọ̀sọ̀rọ̀ jazakumullahu khairan dúpẹ́ fún àwọn sheikh wa tí wọ́n ti gbé wa ní látàárọ̀ lórí tó ní ṣe pẹ̀lú ìtàn bí àwọn ṣíà bí wọ́n ṣe ìpìlẹ̀ sẹ̀ òun náà ni gbogbo wa ti gbọ́ a tọrọ àforíjì lọ́dọ̀ àwọn sheikh wa pẹ̀lú àsìkò díẹ̀ tá fún wọn nǹkan tí wọ́n palẹ̀ mọ́ tí wọ́n fẹ́ sọ lórí ọ̀rọ̀ àwọn ṣíà nǹkan tó jẹ́ pé bàbá ní kí wọ́n máa sọ̀rọ̀ dídàgún mẹ́fà tá a máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ní sábà bí àwọn ọ̀nà ta pín àwọn ọ̀rọ̀ wa sí àwọn sábà bí àwọn ọ̀nà ta pín ọ̀rọ̀ wa sí òun náà ló fà tó fi jẹ́ pé ó fi rí báwọn so kí ọlọ́run kó bá wa sẹ́yìn lẹ́sàn nígbàtí àwọn ṣékọ̀ wa ń sọ̀rọ̀ lọ́wọ́ ìgbà yẹn náà ni ṣékọ̀ wa abdulrazak bin hassan alijibowi nínú àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ nígbà yẹn ni wọ́n wọlé bákan náà nígbà yẹn náà ni ṣékọ̀ wa alimam kamaruddin bin abdulrahim tí wọ́n jẹ́ rọ̀ísù masasati dini nasiha lidawa tí wọ́n jẹ́ rọ̀ísù adini nasiha dawa foundation ìgbà yẹn náà làwọn náà wọlé bákan náà ṣékọ̀ wa abdulrahim aminullah nínú àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ ní kọ́dà àwọn náà wọ́n bá wa sọ̀rọ̀ nísìn lẹ́yìn àgbàtí àbà tó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bá sọ fúnra wa gbà tá bẹ̀rẹ̀ pé lẹ́yìn gbà tán bá parí lẹ́tọ̀ àgbà ìbéèrè àti àwọn ṣẹ́kọ̀ wọ́gbà wa dáhùn àmọ́ torí básìkò wá ṣe rí àájẹ́ kí lẹ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ̀lé táwájú wá parí lẹ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ìṣẹ́jú bí mẹ́ẹ̀dógún tó bá kù tásìkò wọn bá fi tó so ìgbà yẹn ni a ṣẹ̀ṣẹ̀ wá gba kwẹ́ṣàn méjèèjì papọ̀ so ká gbìyànjú ká tún tẹ́tí sí àwọn ṣẹ́kọ̀ wa náà so tó jẹ́ pé tí wọ́n bá ti bá wa sọ̀rọ̀ tán àwà ṣekínni àwà gbọ́ àwọn múdàun àwọn béèrè wa Sheikh wa Abdurrafi àwọn náà ni ètò kàbáyì kí ni